الحياة وكل يمر وكل يموت ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا نبوت الدنا والعيون على رغم ما ينكر الماكرون الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يهون الشر نحن السلام نحن السلام وهيهات من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدعوك الحمد لله أدعوك الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ọba yìí ti ń ṣe bí ṣe ń ṣe yín náà ni ọba yìí lọ́pẹ́ tó sì lọ́dọ̀ gbẹ́ńbá nílẹ̀ aka yìí tó lè ronú jinlẹ̀ tó lè ronú sọ́tún àtòsí wọn yìí pé èyí tó lọ ń ṣe fún wa yìí kò sí níta lè fi dúpẹ́ rẹ̀ tó kà ó kàn pé ojú ìwòran ẹnìkan kan wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a fi ń wòran bá a fi ń rí nǹkan nǹkan àmú ń bẹ̀ ní ìkímọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń bá jẹun tó lárò jinlẹ̀ tó sì mọ ìwọ̀n ara ẹ̀ tó mọ wọn níwọ̀n oníwọ̀n láì mọ̀ ọ̀yọ́ kéèyàn mọ̀ ìwọ̀n ara ẹ̀ kéèyàn bára ẹ̀ bí a ti ń bára wa yìí tí ilẹ̀ bá sùn lónìí jàmá àwẹ̀ ó di mẹ́ẹ̀ẹ́dógún àwa lẹ́tọ̀ọ́ sí pé. adàníyàn pa fẹ́ sọ̀rọ̀ lọ oúnjẹ àríwí ẹ̀yin fẹ́ gbọ́ oúnjẹ gbọ́ láyé lọ́dà tó dà yìí tí èèyàn ti ní àròjàre lọ́dọ̀ kó o tó sọ ló ti máa gbà á náà ní ẹ̀fẹ́ rí àsìkò náà tí yóò pé àsìkò àwọn ṣàdúrà wa kò jẹ́ kásìkò kó bá wa àti lè rí ìwọ̀n bàtà àkùnjẹ àrí àwòrán ẹnu wa àrí kí wà àrí lọ ṣé olórí mi náà à ń lè ń dàpọ̀ mọ́ wọn ṣe ń bẹ̀ ọlọ́run àdúgbò fún ọ. alhamdulilayi. ọlọ́run bá gúnlẹ̀ ayọ̀. lọ́dẹ ká gbé ayọ̀. àmín. ẹni òṣìṣẹ́ níbẹ̀rẹ̀ òkú ìṣiṣẹ́ ẹni dá àwọn òṣìṣẹ́ yóò ṣe ẹni tó bá fún láti yọrí gbogbo alámọ̀ni wa olùdarí láti yọrí. ọlọ́run àárín. ọlọ́run ọlọ́run. àmín. àwa nígbàgbé gbogbo àwọn tí àdúrà tọ́ sí láti ṣàdúrà fún wọn bíi gbogbo ẹni tí ń gbé sí ọlọ́run lárugẹ tí fi ń ṣe é ṣe. ńlá jòkó bá ti jòkó yìí yorùbá ní òkúkọ mọ́kà márùrù wọ́n ń gbà ní. ìdàkàrà. akanni ń gbà. alhamdulilayi pé ọlọ́run rọ̀ fáwa kan láti wá gbọ́ ọ̀nà. àmọ́ adé abágantí tó lẹ́yìn. àwa kan lọ gbàgàndì tí a kó jọ sí. a kàn ń jókòó àwọn kan ní atẹ́ni kalẹ̀ tí àjọkòló àwọn kan ní a fi sẹ́ni ìsìn a máa bọ́ọ̀dì omi àlùwàlá a máa ń sàlùwàlá. ọlọ́run sì ṣe ààyè níbi tá a wà yìí débi pé a rí omi ẹ̀rọ fà àbí pé a ní táǹkì ńlá kan tá à ń sọ omi fún ẹgbẹ́ akàbọ̀ bẹ́ẹ̀ a kàn máa sàlùwàlá lọ ni. ìjọ àtúbẹ̀rẹ̀ tàwọn sí ní àwọn ọdún méjì láàfin yẹ tá a gbò tá a rú mi sàlùwàlá ìjọ kan ò tí ì ṣẹlẹ̀ rí pé ẹ lọ máa ra pure water wá káwọn ẹbí ṣàlùwàlá á kà ṣàlùwàlá náà nítorí pé a ti ń rí ní ọ̀rọ̀ kò jẹ́ àmọ́ rírì pé ọ̀nà wo ló gbà débẹ̀. bàbá dénjọ́ kan tí wọ́n ní òfin mi kò lómi gbọ́ o. alomilana. alomilana ah, ah. ẹ̀yà ẹgbẹ̀rún ẹ̀ lọ́mọ kópó ẹ̀fọ́ àǹtítì. Hmm. níjọ́ yẹn láwọn tó kí ọ̀nà wo ń gbà débi náà kọmọ sí kànga kò sí o àwọn èèyàn kan níjó ni ọ́rẹ́dì nígbà gbìyànjú àdúgbò ni pé gbogbo wa la gbẹ̀san gbogbo wa la gba ẹ̀san tá a lórí ara wa á gbà á lórí aya á gbà á lórí ọmọ á gbà á gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ olórí ìbánisìn wọn lẹ́sìn olórí ọlọ́run máa yẹjú wọn ìbánisìn yín lẹ́sìn olórí tí a bá pa ìtọ̀ ẹni bá pẹ́ kó tó lọlé tó bá dún bí yóò mọ ọ̀nà tó ní ń gbà wà tí a fi yóò rí àwọn àwọn àgbàlagbà èèyàn àwọn àfáà àwọn àgbàlagbà tí ọmọ lọ lu mi wá láti dúró ní kí n wá. àwọn géńdé. àwọn géńdé hmm. omi ìta lò ní ọ̀la ń sìn yìí omi wọ́n ti pọ́n kalẹ̀. ọlọ́run bani sin lẹ́sọ̀ lọ. ìjọba ọlọ́run. lẹ́yìn náà ó wá dórí àwọn tí ń ná owó wọn mọ́tò ọlọ́run láàyè yìí ọlọ́run má jẹ́ wa owó fi láti lọ ọlọ́run àtọmọdé wa àtàgbà wa àti gbogbo ẹni tó fẹ́ ṣe tí ò tí ì rí panifisi ńlá kò wọlé àná ọlọ́run lákòókò ẹ̀kún nígbà tí nọ́ọ̀sì ti ń sọ̀kalẹ̀ láyé ànábì nítorí àwọn èèyàn tí wọ́n náwó nọ́ọ̀sì dẹ́sí ọ̀dẹ́sọ̀ láti sọ́mà pé ọlọ́run kọ̀ọ̀kan mo rí bẹ́ẹ̀ náà mo rí o báyìí báyìí wá ní o tó bá rí bẹ́ẹ̀ yẹn akérò burú bíi kí a ṣe àdáyà rí àwọn tí bá ń ṣe olódodo ọ̀rọ̀ kí ìyẹn kìjọ kọ́ lẹ̀ san wọn ìyẹn kọ́ ni ẹ̀san tí wọ́n gbà ṣùgbọ́n yorùbá náà ní kú sẹ́ ìmọ̀ àjòrí ọmọdé yá ṣiṣẹ́ àgbàlagbà ń kọjá mọ́ ọlọ́ni ọ̀sán ilé san àgbà ṣùgbọ́n káàlù ìlọ́gbọ̀ ẹnu kò sí tó burú mẹ́ ní àná tẹ̀lọ́dà torí tá a fi ń sọ̀rọ̀ yìí ẹ̀rí fi ìtàndò lánàá irú eléyìí náà ni lówó lọ́ọ̀kan irú náà ni ní àwòrán àmọ́ ọjọ́ àwọn lọ o. wọ́n ṣẹ̀rú náà tuntun ni àmọ́ by mistake ka ń lọ lórí. ẹ̀sẹ̀ mi lórí ẹ ojú okóba ní nǹkan bá sí inú. ìlú sí àlòkù wọ́n náà ni. àmọ́ mo wá mo ọ̀pọ̀ nù ọmọ wa àlùfáà wa Suleiman ìgbàyín gbàdọ̀. ìbà. ẹ mo wá pè é lóògùn ọ̀pálẹ̀ yìí wà sọ ma ń pa ti ní olóhùn ní àìjà ń pa ẹ̀ ṣùgbọ́n mo bí pẹ́ẹ́bí ń pa àwọn ọlọ́ bá ní náà bọ̀ lọ́la. àbà gbogbo wa ẹ̀ka adéko tí nǹkankan dé máa tó máa dààmú wa àhà. ọlọ́run sàánú ti bá ń lọ sínú àbọ̀ lọ́la kì í jàmọ́ àmàdúró sọ̀rọ̀ àdédé la yé ni nígbà tí ó gbé wa ọba ọjọ́ dé kọ́sọ̀ sí ọbaara nígbà tó dé ló bá ní olọ́ náà òun èkejì òun kan làwọn jọ lájọ pín gbé mo ní gbígbé bíi gbòòrò wọn làjọ gbé kí ẹ gbé gbòòrò ó ní àti irúntùmọ̀ ẹni pé àwọn ti rà á mo wá sọ fún pé ọjọ́ ń pọ̀ fẹ́ lówó hmm. ọ̀fẹ́ lówó.

nígbà ah, tó ju báyìí náà lọ àbí òkú sì máa gun mọ́tò òkú ìkọ́lé nínú ọkọ̀ ọjà tẹ̀lẹ̀ ẹ ti dé ẹ lọ́la ah, ọ̀fẹ́ lúwo nù. wọ́n á ní sọ mẹ́nitẹ́ǹpì ní Abíọ́lá ó ló mọ̀ dáadáa àti pé ọlọ́run yóò jù lọ labala towó ó ti bẹ̀ kẹjá gbégbá lọ lónìí yìí ọjọ́ ọjọ́ orí nìkan ló tún ìfi jù lọ ó ti jù lọ tọ́kọ ẹlẹ́hàá nìwọ. ṣàwọn dàrú gbà sí abiola ti kú láyé so ìwọ tí wàá dabiola lọ ń sùn ọ wàá tún jùlọ náà ju owó náà gbogbo ẹni tó gbà pé yóò rí bẹ́ẹ̀ ọlọ́run wa ẹni gbà pé iná Ị ànáyè kúkú ń gbẹ́lẹ̀ lógo ìdá andak lógo andak tó sáájú tó sáájú gà tó ní a ọ̀rẹ́ arúgbó fún mi yìí akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ pé a ọ. tọ́jà ti dé tán náà ti ń gbà fún ọ ọkọ̀ para ọ̀nà fárísì torí ẹ̀yọ́ mi. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. ọ̀nà fárísì rè. pẹ̀lú ìwọ ọlọ́run àwọn alẹ́lẹ́rìí ẹ̀ sọ́nà ń gbà fún àbí ọ̀gbà fún. ọlọ́run ta gbẹ̀rẹ̀ àti gbẹ̀rẹ̀ wọ. ọlọ́run àwọn tá a gbà pé ó rí bẹ́ẹ̀ jágùn lẹ́nu. àmín àmín. ẹni tó gbà pé ká máa wò náà yéṣu lè súlè sí súlè. ọlọ́jọ́ mi tẹ̀lé ògùn kájọ máa jẹ́ ìṣe wọ̀ lọ́n bá orí bẹ́ẹ̀ o. wọ́n sàmúlò àfààní. arákùnrin kan náà ń bẹ èmi ò mú kọ́ ẹ̀dùn bàbá yẹn mọ́mọ́lú oṣù lóko rẹ̀ náà lórúkọ arákùnrin náà àmọ́ n tó lóko ní sẹ́yìndì sórí àkáǹtì wa á kà bá ń bẹ̀ náà ìjọ àkọ́kọ́ rí ẹ̀ pé bàbá yìí máa mọ̀ bàbá lágbo mi ọ̀tọ̀tọ̀ ló ṣe é kò sí pọ̀ ṣe bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ sí sí bẹ́ẹ̀ àná mo tún bàbá mo ní ẹ mọ̀ ọ̀ràn mi ju dàda àfọkùnrin yìí ètùtù bọ̀ alágbè lánàá àná ló tó àbá ló tó wọlé gẹ́gẹ́ ìdíjẹ́ bá kọjú fóònù ní bátúkà arákùnrin náà ọlọ́run mọ́ o balùwà náà ìyá ọlọ́run ìdíjẹ́ tó lónìí ọlọ́run tó kọjá rẹ̀ gbogbo láhọ̀rọ̀ làkúrata ìmọ̀lẹ́. alájú ìsàmọ́tòtò kan náà fún pé oṣooṣù lé ẹni náà ń fẹ́ǹdì owó sí jàmáà ń tó dẹ̀ ló kọ ni. kódà orúkọ tó ń jẹ́ akóròkọ akóròpé ọ̀kan mọ́ jọ̀mọ́ àsúrọ̀ ni ìwé nìkan jẹ́ bẹ́ẹ̀ ni jọ̀mọ́ àsúrọ̀ abolé olùkọ́ oṣù kan tó tọ́ ẹni náà àmì náà jàǹtẹ́ yìí owó ṣùgbọ́n amókọ́ tiẹ̀ òun náà bá ní sàánú tiẹ̀ náà wọ́n dà nù ọlọ́run wọ́n dà kó fẹ́ àkóhùn. àtàwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́mọ kéwú ní jàmá ní alásùnmá gbogbo yìí èèyàn sẹ́ǹpì tí ọlọ́run ní í wó má wú ẹ̀yìn náà ọlọ́mọ wú ẹ̀yìn náà ìgbà náà wó wọ́n dà nù ọlọ́run ìlà ọlọ́run àpàtà ìlà. Ah ìjókòó wa yàtọ̀ díẹ̀ lónìí abẹ́ẹ̀kọ́. òní náà dín mọ́ bá báyìí mo wá sórọ̀ nígbà tó ti tó lẹ̀ báyìí. bóyá wọn kà tó rò pé ká fi parí sórọ̀ wọn ni bá a ti máa jókòó ni. kí n jẹ́ náà rí sí wọn ní gbogbo náà lọ fọwọ́ sí. so amẹ́ríkà ló múra yìí wa àmọ́ gbòmùdé gbogbo náà sọ à bó ti yẹ kó náà nìyẹn afáàná ànisánlẹsọ lóore àbáwá jẹnẹsì mọtàbí suleiman àwọn ni wọn múra yìí wá hmm. àwa àjòkó táǹsì kíkà bọ sí lẹ́nu pé a ah, máa wọ àti jókòó máa ń pé nàbí ìwà nàbí ìwà sátìmù àmẹ́bí kan pé ọlọ́run mú wá ní àárín gbogbo ni kí ẹ pé gẹ́lọ́ ti gbé ti gbé ìní méjì gbogbo ayé là ń gbogbo ayé gbogbo ayé pátá tẹ́lá wọ̀n. atomi omi àti ilẹ̀ tí ọgbẹ́ náà ni wọ́n kà wá. nàbí pọ̀. dìde lè wá ẹ̀mí ńlá tó wá ní tó wá ẹ̀sìn tó wá jẹ́ ẹ̀sìn wà kíyà ẹ̀sìn tí ò lé jù tí sì rọ̀ jù tó wà níwọ̀n tó wà sí. mo wá òjòkó wa náà pé àwọn jókòó wá báyìí. àwọn tá à ń wá tẹ̀sí yìí àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń gbọ́ ọlọ́run bá ní kí ó sì déédéé. ẹni tí ò sí ń bẹ̀ ń gbà tá à ń jọ ń sọ ọ́ tá a jọ ń pe jáde báyìí jáde báyìí jáde báyìí àwọn tí ò sí ń bẹ̀ àná àkúndé wọn ní àhán mo ní àní àti bẹ́ẹ̀ sọ́dọ̀ tẹ́lẹ̀ bó ṣe kó rí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sínú pé ẹ ṣáájú báyìí àbáwa àbúrò bíi àníyàn náà ti fẹ́ sọ́tún bàbá adélépọ̀ ni ó fi àwì ìta alóńgá òkè gbà pé ẹ̀ẹ́dàtí bá ń bíbà yìí fún ọ̀nìkọ̀dọ̀ ha rárá pé nígbà tí ìbá ṣe ìbáadà òfin náà lè ṣéyìn inú àdà ìbáadà nìkan ló ṣe ṣéyìn tó ná sùn lórí kálukú wá fọwọ́ sí bẹ́ẹ̀ ọlọ́run mọ́tò àlọ́ sọ̀rọ̀ ọ̀gbọ̀n nìyí wa. paripari ẹ̀ òní tí wàá ní rọ̀mùdán tó di ìdá méjì. ó ti jẹ́ pé òun tó ní ìdá méjì ẹ wọ ọlọ́run jàmá. paripari bẹ́ẹ̀ èmi fọgbọ́n yọ ń bẹ̀ pé gbogbo wa jí káníyàn ló dà ẹ yóò dà. bàbá fẹ́ẹ́ sìn nǹkan ká sì torí ọlọ́run. ká sì náà torí ọlọ́run a ò ní sọ nǹkan ńlẹ̀ nígbà kan nígbà kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yìí wá kò ní bí amúrasí kò ní bí amúrasí ṣe torí pé torí ẹ̀ka kò ń ṣe ẹnìkan wá ń bú wa ìyá ọ̀ka wa gbogbo yẹn bá ti ń ṣe ń torí nǹkan míì lẹ́yìn ọlọ́run ní máa sọ ọ́ lẹ̀ pẹ̀lú kórìí kankan wí tí wọ́n padà sọ ọ́ lẹ̀ ká yìí. mo tó pẹ̀ yìí nǹkan kan ò ní máa wà dáálì èyí àti ẹnu ń dà. àmọ́ ńgbọ́dọ̀ fi dá a ha tóbi sọ ma gbó nìyẹn njọ ẹjọ njọ làwọn sájáde fẹyìn pé ó gbé òun jẹ. àpàrọ̀sẹ̀ ìdàmí o. Àlọ́kàdé omi ìnú ńlá. Ìyá máa gbé nílé àwọn gbà mí. Tààrà. Lẹ́yìn ẹ̀kú. Ìyá kò ní. Wọ́n ti parí ẹ̀ náà ni. Àwọn náà yóò fi máa kọ̀ǹtóòrò oúnjẹ Ẹja ọlọ́run ń ṣe ní ayé. kálí jèrè ní o èèyàn ní jèrè bẹ́ẹ̀ yẹn o ah, ẹni bá ṣe nǹkan dé parí ni ọ jèrè o òun kí òun kí n torí ọ lọ kí n torí èèyàn òun gbá àwẹ̀ gbà lọ́wọ́ ìgbà ń torí ọ lọ wọn gbà ń torí gbogbo dà ọkọ láyà ìyàwó yín hmm. ìyàwó àwa hmm. ẹ bá àwa nìkan ìbá náà bá ara bá bá náà kọ́yì. bí ìmọ̀ gbogbo yẹn ló sáwọn ará mi. akramakumullah. ìmọ̀ mọ̀ra mi sẹ́yìn pé mọ̀ nǹkan kọ́lọ́ ń dé dáa ni. níbo ni mo bá a sí kọ́lọ́ ń dé dáa ni. ẹlòmí ẹlòmí ẹlòmí apá lórí mi nà èèyàn ni mí fà èèyàn ni mí o kọ́lọ́ ń jẹ́ àmọ́ dáa. ẹjẹ́ àti tàbá ń sin torí ìlàwí wàrà sọ̀rọ̀ lẹ́yìn. nígbà bá a sọ mọ́ ọlọ́run. ayé àkọlé àyà yìí lọ́dọ̀ bàbá wa tí wọ́n ṣe tẹ̀síìrì àǹkà yìí ó ní tàánà. tàánà tó lè mùsùlùkì wà mú tọ́ làbátú wíńdì nàbó wa. inṣàlá àkọlé ẹ̀ ní pé wàhálà àwọn ọbẹ̀ bọ̀ fìtínà àwọn ọbẹ̀ bọ̀ àṣejù wọn àìgbàkọ́lọ̀ wọn lára nàbì àti bí wọ́n wá fún wọn pé àwọn là nábì yẹ níkọ̀ tó sí ànábì kì í ọlọ́run fún wọn torí kìnnì torí kìnnì torí igbá torí àwo àkọlé ayà nù ẹ wá dé kí àwọn jáde sí kàfún wa kí a wá tù kọ́nà ọgbà wa láàyè bí tó a. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وإذا جاءتهم آيات قالوا قالوا لن نؤمن حتى نوت مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسول الله الله رسول الله وله أعلم حيث يجعل رسالته فيصيب الذين أجرموا الصغار عند الله صغار عند الله وعذاب شديد بما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤمن أوتى مثل ما أوتي رسول الله الله أعلم حيث يجعل رسالته فيصيب الذين أجرموا صدار عند الله صبر عند الله وعذاب شديد بما كانوا يكون náà ah. ọba ìjọba iná sọ́rọ́tẹ̀lẹ̀ àníhàn àyà one twenty four. ọlọ́ni wọ́n ìdájà àtúhùn àyà tù kọ́ọ̀lù lánàá nìyẹn àtàánú sàmì ìsìlámà òtúwà rúṣùlù làbí ọ̀gbáhù àlámù àìsíyẹ̀ yàrá òrìṣà látàwọ̀ tí àyà bá dé ohun àmì kan bá dé wọ́n sọ wípé àwọn ò ní gbà wọ́n sọ pé àwọn ò ní gbà. wọ́n wàá fi àìgbà yẹn wọ́n wàá fi ìpínlẹ̀ pé àwọn ò ní gbà títí títí nǹkan bá ọ̀sẹ̀ lẹ̀ ata nuta ata nuta tí wọ́n fi fún àwọn. Nígbàlámà ó ti ẹrù òṣèlú lọ. Tí wọ́n fi fún àwọn onírun tí wọ́n fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ ní òun àmì. Ànábì wa Isa wọ́n fún lóun àmì. Mùsá wọ́n fún lóun àmì. Ìwọ náà gbọ́ àmì wa. anábì wa sọ ayébù wọn kó ló wà ní. ìwọ náà mú kankan wá tá a fi gbà pa nàbí ọlọ́run yọ. الله أعلم حيث يجعل رسالته حيث يجعل رسالته ọlọ́run ní èmi ni mo mọ̀ èmi mo mọ̀ bí ìjíṣẹ́ yẹ èmi mo mọ̀ bí ìrànṣẹ́ mi èmi mo mọ̀ ẹni tó bá mu ẹ̀rí. ẹni tó yẹ kí n gbé fún èmi ni mo mọ èyí kẹ́ ìwé fún mi ẹ wá gbọ́ o. فيصيب الذين أجرموا صغار عند الله gbogbo ẹni tó bá wá kọ̀ọ̀kan adiramu ẹni tó adiramu ẹni tó bá tó dípò kọ́ bí nǹkan ó ti bàjẹ́ ilé ń ṣiṣẹ́ tọ̀ ọlọ́ọ̀ni ẹ máa gbọ́ yóò bá wọn o. Ìjọba wa. Sọ̀gọ́rù ni ìdá lọ. Sọ̀gọ́rù sọ̀gọ́rù àìsẹ́gbẹ́. Ọlọ́run. Àìsẹ́gbẹ́. Ìdá là ọlọ́run lẹ́mìí ní í ṣe fún wọn. Ilé ó yóò torí bọ̀ ẹni ọlọ́run bá ti sọ bí kékeré ò lè tóbi mọ́ láyé. jàmá ìsí ọlọ́run fi ń sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí títóbi onìkan lọ́ mà á ẹnìkan ò sì máa láàrẹ̀. ìyá máa lówó onípò lẹ́nu ìyẹ́pẹ́rẹ́. èyí á sì máa wà lẹ́yìn tí ò ní owó ìyìn tọ́lọ́run sì fún bàbá olówó kan ò ní ní ìlú yìí náà. àwọn àgbàlagbà tí wọ́n ti pẹ́ láyé ni wọ́n máa ń gbọ́n tí wọ́n fẹ́ sọ iye. lẹ́yìn ìkàkà bá lẹ́nu àwọn àgbàlagbà náà Yorùbá. láyé dáhùn tí wọ́n tó tẹ̀sí bẹ̀rẹ̀ Nàìjíríà wọ́n ń pẹ̀ nìkan ní Adélábù. bọ̀ǹkẹ̀rẹ̀ mẹ́ẹ̀sì agbègbè pẹ̀ntẹ̀lẹ̀ nẹ́ẹ̀sì wọ́n sọ fún wa pé kò lára àwọn ènìyàn fọ́tò rẹ̀ nínú kàlẹ́ndà tí wọ́n ṣe sí àbíọ́fẹ́ tó dìbò sábẹ́fẹ́ yan olórí mi nàìjíríà wọ́n tún máa ń sọ gbogbo wọn àwọn náà rí pé èèyàn jàǹjàlá ni. jàǹjàlá lójú ló ń jàǹjàlá wí yìí. òtún wa lówó ọ̀lára òtún lówó ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí òkú rẹ̀ tó ń dẹ́rù bá ẹlòmíì lókè pẹ̀lọ́wọ́. òkú rẹ̀ ẹ ah, wọn lọ́n fún lẹ́yìn láyé. mo ń tẹ̀yẹ̀ má sí lọ bíbà igi kan pé rẹ̀ tí wọ́n ní ẹsẹ̀ símọ́ wọ́n ní kálukọ́ dàkẹ́ pátá lẹ́rọ̀ ọlọ́mọ tí ń bẹ lẹ́yìn ìyá ẹ̀ tí ọmọ tó máa dá kẹ́kọ̀ọ́ apariwo gbà náà. ń jẹ́ lọ́fún kábùlì rèé lójú ọ̀nà tiẹ̀ àìsàpèjúwe ni o. ẹgbẹ́ mi ti ń bẹ́ẹ̀ lù ú gbà náà ẹgbẹ́ olówó làwọn ẹgbẹ́ onípò làwọn àwọn bẹ nípò. ó wàá sẹ́mà pé kílẹ̀ ilé ara ọkùnrin jáńjá láyìí ah! pé owó oyin tí ẹ bá dá sílẹ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá dá iná ní náà náà ní fi ń ṣe omi ara ẹ wá gbowó owó wà ń bì wọ́n ní àti ara àbàdà àtòkò àbàdà wọ́n tún padà kọ́ mi pé adélábù máa kówó ìwà náà máa kówó ìgboro lónìí tábà tábà lónìí tó ń bá ìgboro lónìí tábà tábà lónìí gbọ́nà. ẹ wo kàbúrò ọlọ́run láti júwe dàmọ́ olùwẹ̀yẹ máa tó lówó rẹpẹtẹ tọ́lá tó fún ní ìtẹ́ǹpè ní kọ̀bọ́ọ̀lù tó wá di kọ̀búrù kò fọlọ́wọ́ ni yóò nẹ̀. ìlówó nìkan kò lè yọ oníkọ̀ búlù àmáyé àwọn èèyàn ń bẹ lórílẹ̀‐èdè yìí bí ìta wà yìí ní olówó tó wọ́n ń gbé àmọ́ wọn wọ́n lè fẹ́ ká mà wọ́n fẹ́ ká mà àná máa ṣe nǹkan tá a fi mà wọ́n ń bẹ̀ wọ́n ti ṣe ń gà yẹn gọ́. ẹjọ́ ìkéde náà. ẹgbẹ́ lè pọ́n lórí ló wá lọ bí ọ̀rọ̀ bá lékè ọ̀la nípa ìṣèyànbá kan ìṣèyànbá kan ó wá lọ bẹ́ẹ̀ láàrin ọkùnrin láàrin obìnrin láàrin ọmọdé láàrin alájọkẹ́tọ̀ọ́ pọ̀ àjọkéwù pọ̀ àjọkàwé pọ̀ àjọkọ́ṣẹ́ pọ̀ àjọǹtajà ọ̀rọ̀ náà ní ká gbọ́ yé ìdí ọ̀sẹ̀ fún mi ń ṣe é fún yẹn tó bá gbọ́ ẹ̀ ń tọ́ra ń ṣe nǹkan fún tó bá gbọ́. kí n tó nǹkan kan para kí n tó nǹkan kan má dì gbogbo ẹni ń ṣe. ìyẹn kọ́ nígbà bẹ́ẹ̀ sọ́dà ni. bí a bá ń bọ̀ yẹ́n mọ̀ yí pé ọlọ́run lè yí ọlọ́run lè bẹ bẹ́ẹ̀ fọkùnrin náà ń bẹ bẹ́ẹ̀ fọbìnrin náà obìnrin a máa bóbìnrin tọ́lọ̀ ó sì máa kó nǹkan fẹ́ni tó lé ń gbẹ̀yìn gbẹ̀yìn fẹ́rẹ̀ fẹ́ni ṣáájú ẹ̀. Allahu akbar. bí àlẹ́ ní bá ń ga lọ ìjẹ́yà àlẹ́ kó bí ọ̀gá akọ́mọni akọ́mọni bíà kò ní máa ga ẹ̀gbọ́n ni ọkọ̀ ìkọ́kọ́ fẹ́ lójó bí àwọn àjọ ọkùnrin lójó bí àwọn àjọ obìnrin bí àwọn àjọ ti ga rárá o. kí bá dọ̀rọ̀ ogun gbà mí ọ̀rẹ́ àjẹjẹ máa fojú hàn bẹ́ẹ̀ ní kí ilẹ̀ yorùbá ìgbà ìgbà kádà lọ títí. ìyáálé lè bí máa wá jẹ́ ọdún mọ́bìnrin ẹgbẹ́ méjì lọ ọkùnrin kan obìnrin kan àbẹ́gbẹ́ gbogbo tó bí obìnrin ni. ìyàwó rẹ̀ yóò fi bí ọkùnrin gbàǹdì gbàǹdì gbàǹdì àwọn oṣù máa mú méjì méjì méjì méjì méjì. ìyáálé bẹ́ẹ̀ jẹ́ pé wọn ọkọ ẹ̀mí àjọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ó lè fógun yàrá àdéhùn àrọ́pọ̀ ilé jẹ́ǹjì. sandi sandi. ìyáálé bọ́yọ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ kan. tábà yanjú ogún tábà yanjú ogún ọkọ wọn ogún ìyàwó tán hmm. ọkọ tí ó fi ìyàwó sáyé ó sì bímọ inú ọ̀nà mẹ́jọ gbogbo ẹ̀ ti lọ áfíríkà ló dá àwọn ọmọ yẹn ìlànà ìjọ ni àwọn ìyàwó mẹ̀yọ kan bẹ̀ ẹ̀kúrẹ́ yóò jàmá méje méje tó kù lọ́mọ àti ọmọkùnrin àti ọmọbìnrin ó kù ọmọ ìyàwó àkọ́kọ́ sì di ẹyọ ọmọ obìnrin kan dondo ìyàwó tó sì lẹ́yìn bí méje méje tó kù yẹn á wà á dà sí mẹ́rìnlá àti ààbọ̀ ní tí ìkú sínú rẹ̀ bí o mọ̀kàn sọ ètò tèyí wa ní o èyí tó wà nílẹ̀ yẹn yóò lọ nínú irú mẹ́rin láti ààbọ̀ àwọn amú ààbọ̀ yẹn fọmọ ìyá lé yẹn. sọ̀dọ̀ ndíṣẹ́ lẹ́yìn ìwà ńlọdọ́ máa yà àwọn méjì méjì méjì méjì méjì méjì kí ló kọ́ lọ́n bẹ̀ yẹn. bẹ́ẹ̀ sì pé jìjì lẹ́kùn fi fi ba yín. bẹ́ẹ̀ bá ti bá wọn ẹnì pé ó kìíní kan ẹ̀yẹ pínkẹ́ gbàgbọ́ wò. ẹnìkan ní gbogbo ológo má tiẹ̀ láyé bóyá tó ti da yí ara ẹ̀ ayé ọmọ ẹ̀ lógún nìyẹn. gbogbo bàbá kan tó lọ gbàǹsẹ̀ ẹ̀ tó gbà ọ̀rẹ́ ló gbà sọ́dọ̀. bọ́mọ̀ ẹ̀ bá mọ̀ nípa wọn ti ka ẹ̀ka wọn tí wọ́n ní dúkìá ẹ̀ fàdí ọ bàbá tó ní sèkì ni ẹgbà lé yín ẹgbà lẹ yín ẹgbowó yín ẹgbòkó yín ẹ̀yin àti bàbá wa wọ́n jọ bí yín pọ̀ ni bàbá kan ló bí yín bàbá wa ò ní tìyín lọ mbẹ máa máa ká ẹnà tó wẹjẹ ìbá jẹ́ pé bàbá ti di gọfúlọ kó tó kú ẹ bàbá ti ń bẹ láyé tọ́jú ológúnlógún ni mo mí ni o ìbá jẹ́ pé ó ti di gọfúlọ kò sọ pé kí bá ọmọ bàbá rẹ̀ tí kà ń ti ọmọ lanke mu wọn kò sọ fún pé kó wá lójú jùlọ hmm. ọlọmọ lanke yẹ àti eh, kílẹ̀ pẹ̀lú ìfi tọ́ọ̀kì ẹ̀yìn tọ́ọ̀kì yẹ àti bàbá tó jẹ́ gọ́fúnà yẹ bákan ogun wọn ló hmm. gbọ́dọ̀ wọn. àbẹ́jọ́ ọ̀nà lọ́wọ́ o lọ́jọ́ ọ̀pọ̀jọ́ ni wọ́n bákan ọ̀rọ̀ bọ̀ nù ọ̀sọ́mọyàlé ọ̀sọ́mọyàwó lọ́rọ̀ ogun nínú jàmá ìpín ọlọ́run. tọ́wọ́ ni bẹ́ẹ̀. صغار فاجتبى الذين أجرموا صغار عند الله ọlọ́run kọ́ la gbogbo àwa ń bẹ̀. wọ́n lẹ fọ̀gbárù mọ́ wa ọlọ́run. kò sí ń di káraké kò sí ń di pé ara tóbi kò sí ń di owó kò sí ń di ìmà ẹlòmíà máa ní ìmà bóyá ìmà sí àdúmọ̀ àwòyí tí ó ní débi wọn wá ní dé ẹni tí ọ̀ wá mọ̀ ju ìwé mẹ́ta lọ àbí méjì àtàbọ̀ sá ìní ọ̀rọ̀ máa fi sọdún fún nígbà tó pé ọlọ́run bá lẹ sọ̀gáàrì lóhùn tó lẹ títóbi mọ́ èyí tó ń tí ò máa nǹkan pọ̀ ẹnìkan kọ̀ọ̀kan fún lọ́dún kan ọjọ́ ọgbọ́n ó lóun gbà pé òdodo lọ́rọ̀ ọlọ́run ó lóun bẹ̀rẹ̀ bá ń tukọ́ láńjọ́ kan ó ní ní pòfẹ́sọ̀ bá ń gbọ̀n wájú ẹ̀ nípa kó sì ó sì nǹkan sí ó sì nǹkan gbé síra wọn. odidi pọ́ọ̀mù. pọ́ọ̀mù sì nǹkan gbé síra wọn. ẹgbẹ́ wa ní ìgbà pé àwọn tí wọ́n sọ pé ọ̀rọ̀ ọwọ́ ni ọgbọ́n alákọ̀wé wà òpùrọ̀. mo ti kàwé sọ̀rọ̀ yóò tún tún sí nǹkan gbé. bàbá arísíkọ́lá tí ọ̀ka jí tó kà lọ. ń bọ̀ lọ́wọ́ wa gbé títí fún un. kàbílà fífi fún rẹ̀ aláwo ẹlẹ́mánìkẹ́. òkú ẹ̀ túmọ̀ ìjọba yìí mí lọ. òkú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sè. ó wúlò sí àyè mí lọ. mí hmm. lọ. Ah, ibà sọdí bẹ̀rù wípé àwọn èèyàn tí ọ̀gá kádàrà afọlọ́n kojú ọlọ́run nǹkan sí kágbà bẹ́ẹ̀ ọlọ́run lè sọ gáàrù mọ́. àṣìbò lẹ́bí na ájẹrọ mọ́ sọ gáàrù ìdá wọn. gbàfọ́lọ́ ní túmọ̀ ẹ̀ hmm. bàbá wa ádámà rí lọ́ọ̀rì rahima ọlọ́ àkọlọ́mbá ní kẹwàá wọn ní kágbà fọ́lọ́run ní ìsinmi kágbà fọ́lọ́run ní ìsinmi kádàrá ò sí kọ láì gbà. kádàrá fọlọ́ mi sí mi fọlọ́ mi sí mi fọlọ́ mi sí mi kádàrá ò sí kọ fọlọ́ mi sí ta ló ń bọ́ sọ? ta ló ń bọ́ sọ? ọba àlejò ọlá sọ̀rọ̀ olóògbà níbi olóògbàjá wàhálà ìwà ọgbàjá bíi ẹ̀sìn ni hmm. inú kẹ́yìn afẹ́ ẹ̀sìn rẹ̀ mọ lábẹ́lé àbúkọ́ bí ọgbọ́ ti gbangba ayé àlùfáà ká ó ń pèrè ní aṣáájú ẹ̀sìn ilẹ̀ Yorùbá ń bí ní kọ̀pẹ́kọ̀pẹ́ tí ò sí pẹ́ púpọ̀ ìmá ń gbèsè ń lè kúgbe àwọn èèyàn dẹ́ tètè. pé àwọn aráàlú àwọn aráàlú ẹ̀ wọ́n bá ní àwọn olè àwọn olè wù wọ́n bá tètè yí pé kí láti bàtà ń bí ká lọ náà nínú wọn èmi ń bẹ́ẹ̀ lè ń alájú wa sọ̀tà òdì níbẹ̀ alájú níbẹ̀ alẹ́ lu wọn ọ̀rọ̀ fẹ́ bí a ṣe dé ibi tí wọ́n ti jòkó sí láti jimá láwọn ni àwọn ọmọ àlúyadé ìyadé sórí ni àwọn pa bí àwọn pa ń jọ náà. wọ́n sì yàkàtí lù fún mi o. tí àwọn bàbá mi máa lọ sọ pé ẹ pa mo wá sọ fún àjẹ àtúndélé pé ìyàwó àyè ogun la wá jà àkọ́kọ́ ẹja àwọn abẹ́lẹ́ ọ̀hún sínú torí gbogbo ẹni bá wá bílẹ̀ mi ọlọ́mọdé àdúgbò mọ́jà dáràn wọ́n dà fún ìtìmọ̀. káfí bá wọn bàbá yìí sọ̀rọ̀ aya ajá tí ilé máa bá wọn bàbá yìí sọ̀rọ̀. ayé báyìí dé bàbá ń sọ ibà ń sọ̀rọ̀ ibà ń sọ̀rọ̀ ibà ọlọ́sì ń pè kí wọn bàbá yẹ ọlọ́sì pé kí wọ́n rán rí gbọ́ wọ́n máa rú agbọ́ ní bá ń lọ kù sáwọn bàbá kan létí ní bá ń lọ tá ń lọ bá ń lọ bẹ́ẹ̀ lé bàbá ní kókè àwọn máa fi kéńjì padà ilé ẹ̀ sùn lọ. nná yà sí lélẹ̀ ẹ̀fọ́ ẹ̀jọ̀kọ̀ ẹ̀jọ̀kọ̀ ẹ̀jọ̀kọ̀ nná rí lẹ̀ n bá lo ti sùnmùrà. gbogbo bẹ́ẹ̀ láǹfààní tiẹ̀ n bá lọ gan-an ogún ìta jẹ n bá lọ gan-an n bá bẹ̀ ti bá wọn sọ̀rọ̀. hàn bàbá kan ní hàn màá gbọ́dọ̀ tí wọ́n ń sọ ń tiẹ̀ léèsì lọ́wọ́ yìí sì ni wọ́n ti gbọ́ sáà náà wọlé ní. ó máa ń sí torí pé ọ̀dà àpọ̀ ẹ má tọ́lọ́mọ ẹ̀jẹ̀ àwò. àmọ́ yìí a yìí òòtá gbogbo ìfàfihàn ẹgbẹ́ máa ń bọ́ lu ìgbogbo ayé mọ̀ tó àmọ́ yí àti ọmọ tí ń bọ òòrò èrò lọ́dà jẹ́ ọ̀rọ̀ méjèèjì. ma àwọn tí ń bọ òòrò yìí kí oúnjẹ wàhálà lọ́dọ̀ ẹgbẹ́ pẹ̀lú mùsùlùmí wọn ni wọ́n sì dáa. sẹ́rí àwọn ọ̀tún náà ni àwọn lòun bá padà. àti ó sì rárá lóṣù. ní gbà ńgbà la fẹ́ lọ wo àyè tí àfa yìí nílò àwọn bàbá mi a máa lọ anikilode wọn nítorí àwọn àjẹmú ni o wọn àjẹmú ni wọn ń sìn o ajásí ló ní àà ìfún ìjọba yìí gangan láti lọ àwọn akọ̀dá àjẹmú àtúkọ̀dá àbáwọ̀ ló ní àjẹmú lọ ń ẹ̀yọ́ ni máa lọ àwọn òdòdó làbá lọ sí wa àti wà bá wọn padà làbá mu dé làbá mu dé èrè ẹ̀yà dé máa sọ pé sẹ́ńsọ́ ọmọ ìgbà tó ń wí làbá ń kù sílẹ̀ ń wí tó ní kọjá àlàsí àmà ọ̀tún àti ń para ẹ̀ ní. làbá kú olùbáyé mú sí wa làbá yá ló ń sí wa bẹ́ẹ̀ sì ti wàhálà kan yìí àwọn bá wọn sọ fún abúlé táwọn ẹ̀sọ́ lónìí ti à ẹ sọ ṣùgbọ́n ṣe táwọn táwọn ìṣe àwa sí yẹn. òun ló ti wá ní wá ní adójútì òru ní gbangba. ìgbà pé àwọn sẹ́sì ikọ̀ wá sí UNB Ìbàdàn àti UNB. àdùnnú ńlá lè ń bẹ̀ kí wọ́n lọ́ọ́ mọ̀ ní àbẹ̀tẹ̀ orí ló ní ju gbogbo ẹ̀ bàbá yìí lọ tá a bọ̀ ọ̀fọ̀ tó gbọ̀ èyí ló jẹ́ ọmọ ọmọ báyìí. sọ́wọ́n ní sèche ó mì pé ẹ̀rọ apẹ́lítì ní bíbá yìí. aláàjì bàbá wa ní ọ̀fà àbúrò ọ̀fà wọ́n ní òkè abẹ́ sí àárín ara wa inú mọ́tíláàsì làdéjúfẹ́ ọ̀ adí Okay kámẹ́rà ò sí mẹ́wọ̀n ká lẹ́ o. bàbá lọ bàbá rẹ̀ náà wọlé bá wí. ǹjẹ́ wàá bàjẹ́ wọn ó tó dẹ́wọ̀n ó tó dẹ́wọ̀n àti wàá lọ mí ní ìlú wọn padà ọlọ́run ló wá yọ wáńjú òun ipa ọlọ́pàá gan ọ̀ká dé yìí ọlọ́pàá tí wọ́n tó bá lọ àná ní ẹ̀yin bàbá yìí ẹ̀ lè lọ ẹ̀ ní pòǹbí tẹ́ bá lè lọ ń sìn wọ́n pa sáwọn lọ́rùn so bẹ́ẹ̀ bá fẹ́ lọ gbogbo ọ̀nà ti àwọn sukùl kan ọ̀nà ti àwọn sukùl kan láti ọ̀yẹ́jú ọ̀rọ̀ ní wàá fi yí wọ́n jẹ́ náà lára àgbà wọn wọ́n pàǹdé yìí pé ọ̀rọ̀ ẹ̀ké gbogbo òní olóyè òní ẹ̀ké wọn á síta alọ́gbọ́n sọ̀rọ̀ pé ẹ má pa wọn ò dáhùn. ọ̀dà náà ẹ̀jẹ̀ ọmọ ẹgbẹ́ ìbàdàn tiwa wọ́n ní ká máa lọ ọlọ́pàá ní ìsáyè ẹ̀ mi lọ. dábẹ́ pa ẹjọ́ pápọ̀ lójú wa gbogbo ènìyàn lẹ́nu bọ̀ láti ìbàdàn tí fi pe àwọn ọba àlù pe àwọn pé ń bọ̀ ẹlẹ́fẹ́ ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ ọba wa ọba náà yàn wá ìmọ̀ọ́mọ̀ wọn yàn wá ọwọ́ fẹ́ wọ́n pa lọ.

kí àwọn a fẹ́ pamọ́ ti mọ̀ pé ń bẹ ní inú mọ́tò ni ẹ wá wá o ọkọ̀ tí a fẹ́ o wájú ẹ ti jáde tó jáde ti yí o àníwọ̀n yà á bò nípa ti bẹ àníwọ̀n ò ní pa sí alọ́rùn. lọ́kọ̀ bá ṣáájú ló bá jáde àwọn tí wọ́n fẹ́ pa wọ́n lè ti kọ́ wọ́n lè ti pé ń bọ̀ lẹ́yìn. ìyá bá jáde

àti ẹ̀ka tó gbé wọn. à ń tẹ́lẹ̀ ìfún gbogbo ẹ̀ka ń tẹ́ ọ̀nàgídí kan kó kó yà kan. jẹ́sí ẹ̀rọ ọmọ lábẹ́lé kókó sẹ̀sẹ̀ gbangba. gbọ́ràn gbọ́ràn gbọ́ràn lẹ́rọ̀. Hmm.